ẹ mọ̀ wá fàyè. ìnáwó ìwà burúkú tó wù láti gbọ́wọ́lé lọ́rùn náà sì jọ ya fọ́tò inú ẹ̀ tó dògé ohun tó fún ọyàn rẹ̀ mọ́lẹ́gbẹ̀ẹ́ pé wọn náà jẹ́ nínú kìíní ìwọ àfa àranu àfa ayẹyẹ akéwùgbà àranu gbangba ni mo rí àfa kan lórí ẹ̀rọ ayélujára yìí náà ni obìnrin aṣẹ́wó kan tó gbajúmọ̀ yìí díndín àfa kan tó sì pé oúnjẹ náà fi joyè ẹ̀sìn oyè ẹ̀sìn lọ jẹ́ ǹdọ́lóhùn kéwú tó gbàrà nù tó gbòsì tó gbòsì òsì lọ́gbà ọ̀gbà ọ̀gbà nǹkan gidi pẹ̀lú kéwú ìyàtọ̀ olóòké lọ́ba gbọ́wọ́lé lọ́rùn lóbìnrin tí ń da yéérú ń pariwo tírí sọ́ọ̀mù sọ́ọ̀mù ń pariwo pé ọkùnrin kan lórí ọkùnrin mẹ́rin lórí obìnrin kan. èmi tọ́kọ́ ṣeun gan sọ́ba tí wọ́n ń pè pé mo sọ́ba sọ́ba sọ́ba lọ afẹ́fẹ́ fi ọ̀rọ̀ lójú ni ọba sì bọ̀ wọlé lọ́rùn wọ́n jọ ya fọ́tò ta ni ó wọnú ẹ̀sìn yín ǹjẹ́ ọmọ wínú o tó bá ti pé bẹ́ẹ̀ ti fẹ́ máa ṣe nì ṣé ìwà yìí pé èèyàn wọnú ẹ̀sìn ṣé wọ́n fi ìsìláàmù bẹ́ẹ̀ yẹn pé ẹ dákun ẹ wọnú ìsìláàmù o ẹ àwọn tí ó wọnú rẹ à ní ìmọ̀ ọlọ́run ní ìsìláàmù ẹni ọlọ́run bá fún ó yẹ kó gbà kínú rẹ̀ ó máa dùn ni ṣé wọ́n ka mùsùlùmí wọ́n láàpè èèyàn gidi ni a fi máa jẹ́ mùsùlùmí ẹni tó burú jù lẹ́ni tó lóun ṣe wáàsì tí gbogbo ayé sì ń gbọ́rọ̀ ẹ̀ tí wọ́n rò pé ti ń ṣe dáa tí ò sì dáa ìnirú ìwà burúkú tó wù láti gbọ́wọ́lé lọ́rùn náà sì jọ ya fọ́tò inú ẹ̀ tó dògé ohun tó fún ọyàn rẹ̀ mọ́lẹ́gbẹ̀ẹ́ pé wọn náà jẹ́ nínú kìíní ìwọ àfáà aranu àfáà ayẹyẹ akéwùgbà aranu. èmi ò tiẹ̀ mú kọ wèrè bí mo sáà mo kọ ẹ̀ sí ni pé níbi ojúlàdé yìí <laughs> níbi ojúlàdé yìí ló kọ tèmi fún un níbi ojúlàdé yìí ó kọ tí mo fún un tẹ́ ẹ bá ti rí àwọn tí bá ti ń jáde báyìí tí bá ti ń sọdú ọ̀rọ̀ tí yà á fa níbi ojúlàdé yìí tó náà lọ sọ pé àwọn mùsùlùmí yà ọ̀kọ́kú táyì kẹ́sì láàmù ni yà ọ̀kọ́kú ṣé kú tó fẹ́ kí ṣèyí kí agbègbè gbòdò lọ kú nu ẹ̀ẹ̀kọ́kú. ọ̀gbà dáadáa wá òyìnbó lọ òsì ló ń ṣe bàbá rẹ ni wí fún ọ ìyà ni ń jẹ ọ ntọ́ jẹ ló ń wá bẹ́ẹ̀ máa wí ọ̀rọ̀ tí ọ̀dà ń pa ẹ̀sìn tàbí ọmọ ẹ̀yẹ ẹ̀sìn kó bóyá òun òun ń tan ẹ̀sìn ká ẹ̀sìn rẹ̀ wò ló ń tàn ká irú ẹ̀ náà ló mú ẹni tó bá bú ọlọ́run ọ̀ọ́kasẹ̀ rí àti ẹni sẹ́tì àti ẹ̀ yàtọ̀ ni kéèyàn ò bú ọlọ́run kó sọ ọ̀rọ̀ òdì sọ́lọ́run kó wí ní tí ọ̀dà sọ́lọ́run tó bá ṣe pé lùtí ẹ ti ń lo sẹ̀ríà ni wọ́n gbọ́dọ̀ rí ọ́n lẹ̀ mẹ́ni tó wá ṣe bí sẹ̀ríà ìsìlámù ti gbọ́ tó ti dúró tó dúró ńlẹ̀ gidi ọ̀ọ́ká sẹ̀ríà àti ẹni dépò kó tiẹ̀ wà bá ṣe ẹ̀yàn yẹ ká fà kí lọ fẹ́ fà lára rẹ̀ ebi mùsùlùmí lòun náà tẹ́lẹ̀ kó tó dẹ̀ ti ń pè ta ní jọ́lọ́hún ẹ̀bọ́n náà ebi mùsùlùmí ni ìdílé mùsùlùmí ló ti jáde kó tó di wèrè tó dì ti ń bú ọlọ́hun kí làjọṣepọ̀ tó wà láàrin wa mú pẹ̀lú rẹ̀. ayé sọ̀rọ̀ kan fún nípa ẹ̀sìn àwọn àfa àpọ̀tù jáde sọ̀rọ̀ láì tán sọ̀rọ̀ nípa eh, ṣèyí kàkígbà gbòdò pé eh, ó ṣe gbá ó ṣàwo ó ṣe gbá ó ṣàwo but ẹ̀yin ọkọ̀ sọ fundamental ìtú wà bẹ́ẹ̀ fún yín tẹ́ ẹ bá ti rí ẹni àáfà tá a jáde sórí mídíà tá a sọ ní kígba gold tó sọ láì dá àbó pèsè àkíyèsí NLP e ni mo lè ṣe èèyàn rí olórí ibú ni wọn olórí ibú pọ̀ nu wọn mo lè ṣe èèyàn rí náà ni torí wípé mo fi sọ pé ẹnikẹ́ni tó wá fẹ́ kọ̀ nǹkan tá a jọjọ́ mọ̀ ìyá ò nílò kó o fi sí online ṣe bẹ́ẹ̀ ní nọ́mbà ara yín ẹ̀ló ṣe ìkàyẹ́ ìgbà gòdù ẹ̀ló à nǹkan báyìí báyìí máa ṣẹlẹ̀ à ẹ ṣàtúnṣe sí o tó bá ti wá sọ lẹ́yìn owó àfisẹ̀ yìí kì í owó àfisẹ̀ sí ni. ah inú mọ̀ sọ yá àwọn èèyàn tó yẹ pé oníṣẹ̀ṣe náà ló wá sọ online ló wá sọ pé ẹ ló wá takò oníṣẹ̀ṣe ẹgbẹ́ ó wá foríṣẹ̀ṣe ẹgbẹ́ ṣẹ̀sìn ni o kò sí nǹkan kan jù bẹ́ẹ̀ lọ pé ó wá fi ṣẹ̀sìn ó wá foríṣẹ̀ṣe ẹgbó ó ń fọ́ fi ó ṣẹ̀sìn ẹgbẹ́ gbowó kọ torí pé ó ṣẹ̀ṣẹ̀ ẹgbẹ́ rẹ tó bá takò lọ́ọ̀ láì yẹn náà ó lè pè é ṣàkíyèsí so tí a rí gbogbo àbá eh, oríṣà ó ní òun ṣèkíyèsí tù ẹ mo ń bú akébàgòdì ṣèkíyèsí tù ẹsẹ ọmọ rẹ kejì ẹsẹ ọmọ rẹ tiẹ ó bú mú ìdínbèlò ó bú gbogbo kòtẹ́ni tó wọn èbí bọ̀dọ̀ tí wọn ọ̀rọ̀ tí ẹ ò dùn mí àti yòókù nu ọmọ kìí sọmọ rí ìsàlá kò lálàáfíà hmm. but nìkan náà kí lorúkọ ẹ̀ wọ́n ti ẹ̀ pọ̀ kíní kan ètí mo mú kó alágbá kí fọlọ́run kí tí fúngun ọ̀kọ̀dẹ̀ gbọ̀ pẹ́. fún aláwùsọ. fáláwù ẹ̀kúta kèsì fọlọ́ àfáláwùsọ náà ni tí mo ìjọba fẹ́ lùsẹ̀ sí yóò lọ wó kó alágbá gbogbo àwọn ọmọléke rẹ ti di wọ́n ti ní alágbá kí mú kí fẹ́ǹsì tán ọ̀gẹ́ fúnra rẹ̀ alágbá ni alágbá ti kó sí ìyìn náà lọ́pọlọ òun náà sọ̀rọ̀ sí ọ̀dọ́lákẹ́gbà good ẹ̀bá kìnnìkan ọ̀tá Islam lẹ́bàá yà fọ́tò wọ́n pọ̀ bẹ́ẹ̀ but àwọn tó bá ń gbọ́ tó yà wọn fọ́lọ́wà dìdìrín náà àwọn ọmọ pé ẹ ẹ etí màá láàmú ṣe ẹ kò wá òkè irọ́ ẹ mọ ẹ ronú bẹ́ẹ̀ bá ronú àwòkọ́ yín bẹ́ẹ̀ sì ronú ẹni tó bá nífẹ̀ẹ́ ṣe ìkàwé gbàgede tòótọ́ ẹ jọ tó bá fẹ́ correct àfa ok àfa yín ni èèyàn yín ni ǹjẹ́ ó nídìí kó lọ sórí social media láti lọ correct àfa wọn tí ẹ kò fẹ́ fà wọn ṣẹ̀ṣẹ̀ nù àwọn èèyàn gidi táwọn fẹ́ bá Sheikh Akebagiru sọ̀rọ̀ n wọn bá sọ̀rọ̀ undergrad ni kì í pé wọn àmọ́ sọ̀rọ̀ lórí social media ẹ Sheikh wa àbẹ́ ẹ̀rí sẹ́rí abẹ́lé ó ní Sheikh ó ní Akebagiru ó lákọ̀bí ọ̀rùn mìlá abẹ́lé ò tẹ̀lé làkàyìn tiẹ̀ sí olóòsì mùsùlùmí ọ̀kọ́ kú. ẹjọ irú máa kà mọ àwọn bàbá àwèrè yìí ìwé sọ́nà ìbú lélẹ̀ yìí ẹ máa gbọ́ tó sọ. ó sọ̀rọ̀ ẹ Yinka TNT ó sọ̀rọ̀ ta ọlọ́mọ kò mọ tó bẹ́ẹ̀ sọ gan nígbà tó ti gbẹ́ òtẹ́tẹ́ pé mùsùlùmí ọ̀kọ́ kú ni adúrú bàbá yìí sẹ́yìn mọ́ nílà káyìí báyìí ẹ tiẹ̀ jó lọ́sùn láì tẹ̀ ń sọ tó wá jẹ́ pé ìwà ìkórìíra ló fi gbélé ayé ẹ̀ ni tómẹ́lẹ̀ tó wọn tómẹ́lẹ̀ tó wọn tómẹ́lẹ̀ tó wọn kò ẹ̀yẹn tó bá tí ò bá ní fọ́lọ́wà bóyá ọmọ ìyá nìkan ló ní fọ́lọ́wà táyé pé bẹ́ẹ̀ ń ṣe ń sọ̀rọ̀ prophet yín ẹ̀yìn pé ah, mùsùlùmí ọ̀kákú ah, oúnjẹ kérésì ah, kì í mọ̀ sóúnjẹ rè oúnjẹ new year kì í mọ̀ sóúnjẹ rè tó bá jẹ́ pé bí òjíṣẹ́ yín tẹ́ ló mú iṣẹ́ yẹn wá ṣe jẹ́ ni ọmọ ìyá ẹnìkan ni ó tẹ̀lé tàbí ọmọ abẹ ẹnìkan ẹnìyẹn kò ní tẹ̀lé ẹnì kankan kò ní tẹ̀lé ohun táwọn sọ fún yín nìyẹn àfa ìgbà ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ kù sọ lẹ́nu ìmọ̀ bẹ́ẹ̀ yẹn sì mọ́ ronú báyìí oníṣẹ́ orí èyí oníṣẹ́ oníṣẹ́ yìí kì tó ló gba ó kí ó gba kíní kẹ̀kẹ́ nìkan ó ní ó fọ́ mú obìnrin tí wọ́n sọ̀rọ̀ kú sọ ó ló fọwọ́ mú Yínká TNT ó ló fọwọ́ mú lẹ́gbẹ̀ẹ́ ó níbi tí wọ́n fọwọ́ mú lẹ́gbẹ̀ẹ́ ó ló tún tẹ̀ lọ́mú. ẹ jọ̀ọ́ ṣé ṣé kí mùsùlùmí ẹ mọ̀ wùlẹ̀ jà fún ìsìláàmù mọ́ ẹ jà fúnra yín kó jà fún rẹ̀ ni ẹ mọ̀ jà fún ìsìláàmù ṣé ìsìláàmù lẹ̀ ń jà fún ló ń kúrọ̀ tí ó ní gbàtí máa ló ń kúrọ̀ tí Akégbà Gold ò ṣe mọ́ ó ní gbàtí máa sọ̀rọ̀ Akégbà Gold bó ṣe ṣẹlẹ̀ mo ti sọ mí ìyá àdìmọ́ rárá but ní tó ń bí ọ̀pọ̀lọpọ̀ ní pé pípa tí mo sọ sí pé kí n ti sọ síwájú ní tèmi sọ láti pọn pọn bàbá yẹn lé but mi ní ever sọ pé à ní tẹ́yìn ò ṣe kí wọ́n mọ sọ fún ó nìyẹn olùfọmọ ọlákìgbà olùfọmọ sọlá tiẹ̀ tìrẹ́gbẹ̀ olùdọ́gbọ́n tọ̀ lọ́mú ẹ wo ọ̀rọ̀ bàbá yẹn sọ̀rọ̀ bíi bíi kíkú fọ̀ tìbò irú àwọn olórí búburú ọmọ sọ fún ṣèkà gbọ́dọ̀ pé bàbá ẹjọ́ tó lọ́hùn ẹ stay away ẹ̀yin ti fìfẹ́ hàn ẹ̀ sí láwọn tí mo yẹ bá fà irú àwọn olórí búburú mo yẹ bá fà nìyí ẹwúrò lórí ibú yìí táyé pé Muhammadu gan rí báyìí sẹ́ Rasulullah rí báyìí bóyá ọmọ bá bẹ̀ nìkan ní ìbàṣẹ̀sì ẹ wá sọ pé ẹ fẹ́ léèyàn ẹ wá sọ̀rọ̀ ẹ̀ online ẹ lè pè kọ̀rọ̀ ẹ wá sọ̀rọ̀ ẹ̀ láì onúmọ̀dé tó kẹ́rẹ́ nìyí ẹ fi kíní kan sọ fáláwù sọ àbí kí ló tí mo kọ aláǹgbá kí online tẹ́lẹ̀ oníwà kẹ́ ẹ ẹ wọ́n pa wòrí ẹgbẹ́ àwọn wòrí ẹgbẹ́ wọn ni mo pè wọlé ó yà pè wọlé ẹ kí lẹ sọ ẹ ó ṣe program wòrí ló ṣe live program ẹ ẹ ẹ sórí àwọn ìbòjú náà kẹ sórí ṣèyíkì akégbágòrì ẹ kò sínú Islam mọ́ ẹ oúnjẹ tí o fẹ́ fún àwọn èèyàn ni mo sẹ́ àwọn òrì lè ní. torí pé akégbágòrì yẹn ó rẹ́dí àdìsú ẹ̀sìn mẹ́ẹ̀ẹ́ta pọ̀ kò bu ẹ̀sìn kejì kò bu kejì kò bu kẹta ìyẹn tẹ́ fi sọ̀rọ̀ tẹ́lẹ̀ nìyẹn tó àwọn tó wà dùn ní pé aláwọn tó wò wọ́n sẹ́ àwọn tó wà àwọn bòrè yìí bòrè tó ní mùsùlùmí ọ̀kọ́ kú yìí àwọn tó wò wọ́n àwọn àmọ́ pé a ah, súnà gidi kan làwọn ṣe súnà wèrè wúlò ń ṣe àbúrí ẹ̀ burú so ìyá wèrè súnà wèrè wúlò ń ṣe. ọmọ yẹ tẹ́yẹ pẹ́jọ wà nọ́ọ̀sì kan náà ó wá ṣàṣìṣe ṣé kò bọ́ sí social media kò bọ́ sí gbàgbà kó wá máa fi ṣẹ̀sìn ló dà kẹyọ káàtì mo ti gbà pé àṣìṣe ni ọmọ ìyá yín ṣe inú ẹ̀sìn ǹjẹ́ kẹyọ wá máa fi ṣẹ̀sìn gbàgbà ló dà eléyìí ló ní yàrá ó ní sọdá kí gba góòlù kíníkan ọ̀rùn mìlá ni kíníkan kíníkan bí gbà tí yẹn fi ń bú yàn tó bá pè náà abẹ lọ́rùn mi là tó bá fi ìwọ̀n bá bá tiẹ̀ òde onínú gbẹ̀yẹ̀wò kẹ́ tó bá fi náà abẹ mọ́rùn mi là àgbàlagbà tó ń làkàyè olú yorùbá lè kún ti burú tiẹ̀ tó bá fi náà abẹ mọ́rùn mi là ó yẹ kó mọ fòkè ni torí gbogbo ọ̀run tọ́lùmí là dé lọ́rùn là tẹ́dọ̀ ló sì tún ṣe ọ̀run là mọ́ butú sílu ni ẹ̀yin àmọ́ mu bóyá lùsùn náà nìyí bóyá tẹ̀blíkì àmẹ́wòrì tẹ́ ẹ bọ́ sínú gbogbo ẹ̀ ẹ̀yin àmọ́ mu pé bí kí olórí ibu yín sì wá fún yín fọ́tí kan ẹ mọ̀ rálẹ̀ mú ni. ǹjẹ́ ló fòkà gbélé ìfọ́tí lásán ni sáfò ká sọ́wọ́ yóò kọ́ yóò yóò wọ́n ṣẹlẹ̀ onígbòǹgbà bíbo rèé tí wọ́n fòkà sọ́wọ́ gba eléyìí àbí mo kàn fi mo kàn pẹ́ gbólóhùn sọ́wọ́ gba eléyìí bó ṣe wáyé wọ́n mọ̀ lópin ẹgbà lọ́wọ́ mi ni o wọ́n mọ̀ pé ta ọlọ́run fòkù rẹ̀ lẹ́yìn ìṣẹ́pẹ́ ẹ jẹ́ wọ́n mọ̀ lópin ẹgbà lọ́wọ́ mi ni ẹ kàn wọ́n á da lùrú ẹ̀ kàn án sí jàǹdùkú problem tẹ́mi nìyẹn tẹ́mi bá sọ̀rọ̀ mi ní sọ̀rọ̀ pé torí pé ẹ ẹ jẹ́ àfihàn fọ́lọ́wà ìjọba ìjọba ìjọba ìfẹ́ nípa irọ́ èmi fẹ́ sọ̀rọ̀ torí yín tí o sọ tí ò dáa ni ẹ lọ gbogbo fídíò mi màá play ẹni ẹ wọlé màá sọ tó torí tó sọ tí ò dáa tí mo fẹ́ sọ̀rọ̀ lé ẹ̀mí àwọn afáàtà pé mi jẹ tẹ́ pé mi sọ̀rọ̀ débi ọ̀rọ̀ wọn rí tí wọ́n sọ̀rọ̀ débi ọ̀rọ̀ wọn bí àwọn ẹ̀fí pọ́n wọlé àbí wọn kàn fi sọ̀rọ̀ kọjá ń bẹ̀ ni táyì pé wọn ò ní búṣẹ̀ ṣe wọ́n pọ̀ tí wọn ò ní búṣẹ̀ ṣe bọ̀tú wàá fi lè ta ní bọ́dọ̀ mi ni mo àfi ní lọ́fi pé àtà lọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a bá sọ orí wa máa ń dùn ẹ̀yìn ẹ̀yìn sì mọ̀rò bí ẹni pé ẹ̀yìn lẹ́yìn ilẹ̀ Yorùbá bó bá ṣe wù lẹ́sẹ̀ lẹ́sẹ̀ àfa àtọ́sẹ̀ nígbà bí bọ́ọ̀sì wa nìyí olórí búkú tẹnu ẹ̀rún ó ń sọ̀rọ̀ ẹ̀nu ẹ̀rún ó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ pé àtọ̀ sí múùfù tí ó ń bẹ̀ lẹ́nu ó ń sọ̀rọ̀ ayé ẹ̀ gan-an ó rùn sí yàn ok ṣé ìtẹ́fẹ́ sọ̀rọ̀ Yorùbá dà lélẹ̀ ìtẹ́fẹ́ sọ̀rọ̀ Yorùbá dà ní ọmọ ìyá yín orí ẹ̀tẹ́yìn ró bí ọ̀tá yín ó wá bá ṣe ó bá sọ̀rọ̀ tí bí wọ́n ní èèyàn mọ́wọ́ rẹ̀ nígbà tí a fẹ́ kọ́lẹ̀ tó ọmọ ìyá yín wọ́n yẹn wá bọ́ sí social media tí ó rí bọ́ ṣe ṣèyí kí wá abẹ́rẹ́ àwọn ṣèyí kí wèrè abẹ́rẹ́ gbá abẹ́rẹ́ àwò omi ti ń sọ pé olórí ibú ni wọ́n ọ̀tẹ̀ tí ṣéyìkì yẹn náà mọ̀ ṣéyìkì Awikonko náà mọ̀ àwọn tó súnmọ́ ni àwọn tó fẹ́ àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ rèé torí pé gbogbo ohun tó ń ṣe tẹ́lẹ̀ náà wọ́n criticize ẹ̀ ní pé ẹ̀ pé owó ní wá ó fẹ́ mọ nífẹ̀ẹ́ kírísítẹ́nì kó nífẹ̀ẹ́ mùsùlùmí kó nífẹ̀ẹ́ oníṣẹ̀ṣe ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run táyì pé gbogbo aláyé òjíṣẹ́ tẹ̀ ń tẹ́lẹ̀ táyì pé gbogbo yẹn ní bàjẹ́ bó ṣe ń ba wọn bí bẹ́ẹ̀ ṣe fẹ́ ká gbọ́ ìrùmọ̀ gbogbo yẹn dá yìí èèyàn mélòó lè yẹn pèsè lè pèsè inú ẹ̀sìn yìí ǹjẹ́ sì yẹn ǹjẹ́ yóò dùn fún ìgbẹ́ yóò trend débi tó débi tẹ́yìn gbé tó trend dé yìí. èmi èmi fẹ́ lè lọ èmi fẹ́ lè lọ ó fẹ́ lè lọ ó fẹ́ lè lọ lu àṣegbà gold mọ́lẹ̀ ẹ wá sọ pé ẹ nífẹ̀ẹ́ ara yín ẹ mùsùlùmí ọmọ ìyá nìyí tètè ó wá sọ̀rọ̀ kan ó ní ó ní sọ orí àwa bá a ṣe wà yìí èyí pẹ̀lú àṣìfù yẹn ẹ tọ́lọ̀ ó bá sọnù ọlọ́wọ́ aláwo sọnù ni aláwo sọnù bí bá tiẹ̀ ń gbọ́rọ̀ èmi fẹ́ sọ̀rọ̀ síbi tí ètò ẹ̀mọ́ láláwù sọ torí aláwù yìí gan bóyá ń parọ́ ọmọ ni kò yé wa ó ní ẹ aláwù sọ pé sórí gbogbo ìjọ tó wà láyé gbogbo ìjọ tó wà láyé ìjọ tó wà láyé ó lọ bí seventy kiri kankan nìkan ìkànnì ìkànnì wọ paradise ìkànnì wà lùgẹ̀ náà wọ́n á mọ̀ pé sáwọn eléyìí ń ṣe lónìí ìkànnì wà lùgẹ̀ náà mo kún wa mọ̀ pé ìròyìn tẹ mọ́ròyìn tẹ gbàgbọ́ nú ẹ̀ aláwù tẹ gbàgbọ́ nú ẹ̀ kí sí ìròyìn tó dáa nígbà tí yẹn bá bí ọmọ tó pọ̀ tọmọ lọ bí seventy tó lọ bí hundred táyé pé kan ló kàn inú wọn ṣé ròyìn tẹ́fẹ́ mọ̀rọ̀ fún wa ni ṣé ròyìn tẹ́fẹ́ mọ̀rọ̀ fún wa ni àbí nígbà tó lọ́run dé bẹ́ẹ̀ ara ròyìn náà ní kẹ́ ọlọ́run dé tàyé tó pọ̀ nígbà tó wá ti wá dọ́dọ̀ rẹ̀ yóò sọ gbogbo ẹ̀ yóò wá di gbogbo mọ̀ sọ̀kan ìyẹn èdè tí kan tí màmá sọ yẹn ó sọ wá dé Saudi ṣé ròyìn tẹ́fẹ́ mọ̀ sọ fún wa ni ó tẹ́fẹ́ mọ̀ sọ fún wa ni ẹ̀yin tẹ́ ẹjọ́ ta àlàáfíà lèmi ń bá fà á ẹni bá tó rí àlàáfíà mi lè bá fún ewu kì í sọ̀rọ̀ sí ń sọ̀rọ̀ sí ọdí gan tó máa padà dé aláìsí pé ee sọ̀tà àlàáfíà màá ẹ̀ ń bèrè pé ẹ̀yìn yìí bọ̀ ẹ̀yìn bòrè yìí ó ní mùsùlùmí ọ̀kọ́kú níbi ojú làdé yìí ládùúgbò àbáyé bóòdù ṣe bèrè wọ́n ṣe àwọn èèyàn tó báyìí náà bóòdù ṣe bèrè wọ́n ṣe àwọn èèyàn ba ilẹ̀ àbáyín jẹ́ torí kẹfẹ́ gbẹ́sẹ̀ o kì í àti bàbá rẹ o tún kì í á sì lè bàbá nìkan o tún bọmọ ìyá rẹ jẹ tẹjọ kíw gbogbo àwọn tó ń jáde nìyí tí wọn sọ̀rọ̀ tí wọn sọ̀rọ̀ kàtàkàtà kàtàkàtà kàtàkàtà tí wọn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé nínú ọkùnrin yìí wèrè nínú gbọ̀n bí inú gbọ̀n wèrè àti akẹgbà gold tá a la ayé gbà fún jù tí ibi tó ti pa ayé gbà fún Mohammed ló ṣe tẹ́rìn débi tó tẹ́rìn dé ẹ wá lọ fọ́lọ́wà wèrè kí ẹ fọ́lọ́wà akẹgbà gold òun tẹ́ fi mọ ẹni tó ń ṣe ẹni tó tọ́ nìyẹn a lè mọ ẹni tó ṣe tó tọ́ lẹ́yìn pé a bá wo ìyẹn ti ń tẹ̀lé ọ ṣebí Mohammed padà lérò lẹ́yìn torí ẹni tó gbé dání ni ìwọ ẹ̀yin ẹ̀yin ò lérò ẹ̀ lérò lẹ́yìn gbòdè ń tẹ̀lé wèrè ni ẹ̀ á fẹ́ mọ ẹ̀ á fẹ́ mọ fi ayé kàn pé ẹni tó lérò lẹ́yìn táyọ̀kẹ́ bí ẹ̀sìn ṣe ní màlọ́rí ti bọ̀ láti ilẹ̀ ni láti ilẹ̀ ni tẹ̀yìn tẹ̀yìn ń gbin ìkórìíra sínú ẹ̀ ta ni yóò tẹ̀lẹ̀ sí ẹ̀yìn láti ilẹ̀ olóńtọ́ ọ̀bọ̀ lẹ́gbẹ̀ẹ́ ń fún lọ́yàn láàfa ẹgbẹ́ rẹ̀ tẹ́jọ́ tẹ́tíà akin mo tiẹ̀ sọdún ẹ̀ gan tí wọ́n yẹ kí gbogbo yín mọ tí wọ́n yẹ kí ẹ mọ̀ gbàgbé jẹ́ afá yín ẹ̀yà lè. ayé àmúlẹ̀ ti wó mo sọ pé kí ṣèlérí kàbí kàgọ́dọ̀ coastal away àwọn tá à ń bá fàlélẹ̀ àwọn tó máyé lógún tí wọ́n táyé pé kò sígbà tí wọ́n sọ̀rọ̀ tí wọn ò ní bú ṣẹ̀ṣẹ̀ kò sígbà tí wọ́n sọ̀rọ̀ tí wọn ò ní bí ẹni pé àwọn nìkan wà láwọn lójú ọ̀nà kò sígbà tí wọ́n sọ̀rọ̀ tí wọn ò ní bí ẹni pé àwọn nìkan wà lójú níwájú ọlọ́run bí ẹni pé àwa yòókù kí ta idọ́hùn fún sádàwà nù ká máa jóná kí ni àwọn ilé mọ́ ní tafẹ́ gangan ni.